الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم في أتوني أتولى أسواج ودعم نبي محمد رانكي أبوام تياكي فمسلين أكم فانك kọ́ láti dúró ẹ̀kọ́ láàjẹ́kọ́ rẹ̀ wọ́n ní ẹni tó bá ní bùkátà láti jáwé láti fi jáàbò gbogbo ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí omi fẹ́ gbé lọ tó ń sì mọ̀ wẹ́wẹ́ wọ́n wá fẹ́ yọ kúrò ní àbẹ́ni tí ló ń jó àbí mọ́tò ní jó ni wọ́n fẹ́ gba ẹ̀mí tó wà ń bèlà <coughs> àbí nínú wọ́n fẹ́ yọ ẹni tó wà ń bẹ̀ kò wá lè rọrùn fún láti sí láti pé ó fi nǹkan sẹ́nu ọjẹ ọjáwẹ̀ wọ́n ní tí ó ẹni bẹ́ẹ̀ bá ja kò sí láìfi ń ọmọ san padà tó bá padà yá ẹ̀rí ẹlẹ́wọ̀n àtẹni tó wà nínú àhámá bí ò ẹni báyìí wọ́n nírú ẹni báyìí tó bá nímọ̀ ń pa pé ìgbà tó sùn bẹ̀rẹ̀ ni bóyá mi tó wá orí na rósù ni àbí olódodo kan ló fún làbárì pé ọ ti rósù ó di tú láti fóun náà tó bẹ̀rẹ̀ àwẹ̀ níbi àhámọ́ tó wà wọn tí ọba ara kan fún ó sì gbìyànjú fún rẹ̀ tí ọba lókè nínú ẹ̀mí ẹ̀ fi gbà tó bá yẹ pé ti á gbàwẹ̀ yẹn tó gbà nígbà òun gbàwẹ̀ oṣù tó pé àwẹ̀ ọ̀dá lọ òun gbà tó bá padà wá hàn sí pé ààrẹ òun bóun sí lérò bẹ́ẹ̀ ló ṣe dédé oṣù rọ̀mọ̀dọ́rẹ̀ náà níta wa ibi tá a fẹ́ gbin obì sínú obì ti lálẹ́ níbẹ̀ èyí òun ó ti gbà àwẹ̀ rọ̀mọ̀dọ́rẹ̀ náà lọ́wọ́ tó bá dá sí pé àrùsìkò tó fi gbà wọ̀ yìí ọjọ́ díẹ̀ ló ṣe dédé Ramadan ọjọ́ díẹ̀ kò ọjọ́ díẹ̀ tó ṣe dédé yìí bóyá ọwọ́ parí Ramadan lọ́gbàájẹ́ ní Ramadan yòókù ọbọ́ sí oṣù Shawwal wọ́n ló sì lọ́gbẹ́ ìrìn bá yá sí pé inú ló ti bẹ̀rẹ̀ tiẹ̀ ẹ pé díẹ̀ lọ́gbà nínú a jẹ́ pé èyí tó ilé ọwà tó gbà nínú ni yọ́sàn ẹ̀ padà torí pé rọ̀mọ̀dánì ti dìngbà wọ́n ní bí yóò ṣe sí àwọn nǹkan yẹn òun ni gbogbo ẹni tó bá tọ́ fún pé ó sínú tọmọ gbáwẹ̀ wọ́n ní tó bá jẹun ní gbangba à ní pọ̀ fún àyàfi tó wáyé pé sábà bí tí ó jẹ́ pé tí òjò gbà wọ̀nyí sábà bí tó pamọ́ ni wọ́n pé sábà bí tọ́rọ̀ ní tó bá jẹun gbangba àníkò fún ẹgbẹ́ pé àmọ̀pọ̀ rẹ̀ kò gbádùn wọ́n jẹun gbangba àníkò fún pé a ọwá jọ̀sán nínú àwẹ̀ ara o àánú ẹ̀dí pé ni yóò gbádùn bẹ́ẹ̀ tó jẹ́ sí pé tí òjò gbà wẹ̀ èèyàn lè mọ́ òun náà ni ó mọ̀ àwẹ̀ tó bá tún súnmọ́ irú ìyẹn wọ́n fẹ́ kọ́ jẹun gbangba wọ́n ní lápò bí oníṣẹ́ obìnrin tó yẹ pé ń ti háìdọ̀ lọ́wọ́ wọ́n wá gbé oúnjẹ sí gbagba kọ́ máa jẹ́ wọ́n ní mo yà gbẹ́gbẹ́ òtábà èèyàn mélòó la fẹ́ máa fìdí hàn èmi ò ní máa sọ fún pé à ní ìláwọ̀ ẹni yìí sí kíní kan ni ọ̀yà jẹun ní kóòrò yàrá rẹ̀ tó bá ti rí báyìí torí pípọ́ mọ́ kó fìtínà bá àwọn aláìmọ̀kan táwọn wà rò pé àṣàrò wọn lè tiẹ̀ sí ẹgbà dúláàsì lọ́bá àwọn ẹgbà fẹ́ náà ṣebí lágbájá ń jẹun tàbí jóná ń jẹun àrí báyìí àwọn aláìmọ̀kan olùkọ́ olùjá fìtínà lè fún náà gbogbo ẹni tí ọba jẹ gbèsè àwẹ̀ dandan náà ní kó san ní ìdìdó ìkàyè tó jẹ ìgbà tó lọ ní ìdá tó min àyà mi ó fọ̀ ẹ máa dá padà láwọn ọjọ́ mi wọ́n ní èyí tó dá fún ẹ̀ ni pé ẹskúsù tí ò gbé kí yóò gbá lọ́rùn tó bá ti tó kí yóò tètè sẹ̀gbèsì kọ́ máa fi falẹ̀ èyí ti fi ń dára jù nìyẹn èyí ó tètè mú gbèsè kú lọ́rùn ara rẹ̀ ọ̀wá tọ́kọ́ lọ gbèsè kan lára tí ramadani mi kan wá bá tí ò bá ní ẹskúsì tó jẹ ní ṣùgbọ́n tí ẹskúsì tí òjò gbà òun yẹn bá lọ bẹ́ẹ̀ títí ramadani mi tó dé bóyá kò gbádùn ó tún wá padà kú náà ni ramadani tó tọ́ lọ bẹ́lẹ̀ tí ìsan ọba tó kúnnú ramadani tó dé yìí wọ́n ní eléyìí kò sí gbèsè kankan lọ́rùn rẹ̀ torí kò kí ràáfà ní tí ó fi san títí ramadan ní tó fi dé ó tún wá padà kú àjọ sí pé kò jẹ gbèsè kankan àwọn fámìlì rẹ̀ náà sì ní bá san gbèsè àwẹ̀ kankan ṣùgbọ́n ẹni tó bá sí pé ó ti gbádùn kò kàn ní àkàkún pẹ̀lú gbèsè láti san ni ọwọ́ padà kú lẹ́yìn ìgbà wọn irú ẹni báwọn gbèsè wà lọ́wọ́ rẹ̀ tí ó ti láǹfààní àti san òun ni òkà kún tó lòun fi apàdà ní kó lójú pé àwọn fámìlì rẹ̀ wọ́n fi ni wọ́n bá gba àwọ̀ ẹ̀yẹ tí wọ́n bá lè bá gbà á wọ́n mú nu dúkìá rẹ̀ kí wọ́n tó di pé ó fi ogún wọ́n fi fún àwọn èèyàn lóúnjẹ. wọ́n ní ẹni tó bá kú tó ní àwẹ̀ tó fi ṣèlérí fọ́lọ́n kó ń fẹ́ gbàwẹ̀ jọba ìfọ́lọ́n tí ò wá rí gbà mọ́ àbí tí ò rí gbà tán tó fi padà wá kú irú eléyìí náà wọ́n fẹ́ káwọn fámìlì rẹ̀ kí wọ́n bá san gbèsè àwẹ̀ yẹn. ó nílẹ̀ pé ànábì wa Muhammad a máa rorí nínú àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ látara àdísì Amir ibn Rabiha قل رأيت النبي صلى الله عليه وسلم ما لا أقصي يتسوق وهو صائم مرى النبي يتيو لنكا تيو لني نبا تنباو لصاوة na ìrònú nínú àwẹ̀ ó lè jẹ́ àárọ̀ ó lè jẹ́ ọ̀sán ó lè jẹ́ ọ̀rọ̀lẹ́ kò sígbà tí ìrònú tó rán àfá àtàmà sọ pé ọwọ́ àárọ̀ nìkan lèyàn lè lórí o ọwọ́ àti ọwọ́ ọ̀sán ọwọ́ ọ̀rọ̀lẹ́ yẹn lè lórí náà torí tí òórùn aláwọ̀ tánàbí sọ kó sokoma bàa lọ wọ́n ní gbogbo eléyìí ìtí ò ní ìtumọ̀ ni ìtí ò ní ìtumọ̀ ni ọ̀kan nínú àwọn tábì ó bi sàábílì abdulrahman bin mubarak ó bi mu'adh bin jabal lérí pé àtàsáwọ́kù wà sọ́ọ́ sí kọ́lá náà ó ní bẹ́ẹ̀ ni kúrò agbègbè hari àtàsọ́wọ́ àsìkò owó ni mo lè rorí ó ní ayé nahari sheet ojú wọ́tá àwọn àṣìyẹ ìgbàkígbà tó bá wọ̀ ìbá dáárọ̀ ìbá ìjọsẹ̀ ìbá jẹ́rọ̀lẹ̀ kúrò iná náà sàyẹ̀tọ̀rọ̀ hónàhù àṣìyẹta ó láwọn èèyàn kórìíra ká máa nírọ̀lẹ́ wọ̀yàkùnrin wọ́n máa ń sọ pé أن رسول الله صلى الله عليه وسلم قال تبجر بني لخلوق فم الصاهر أطيب عند الله من ريح المسك تقول المعلاوة أدى أدى لدلهم جوره المسك له قال سبحان الله نكتفوا مما لو لقد أمره بالسواء أنا من بلا تعالى بدوره وهو يعلم أنه لا بد أن يكون بفصال قلوب ó sì mọ̀ pé kò sí tàbí ṣùgbọ́n òun ẹnu aláwẹ̀ wà mẹ́ ọmọ bẹ̀ fàínì stáàkà kọ́dà bó rí وما كان بالذي يأمرهم أن يمتنوا أفواههم عمدا òní ànábì ò sínú ẹni tí ó wà fún wọ́n lẹ̀ pé wọ́n jẹ́ ni wọ́n máa rùn ní òun tí ọ̀dá wọ́n ní ànábì ò ní síbẹ̀ máa fi dáríkà bí ẹlẹ́kọ̀ orí ṣe kò sí dáadáa kẹ́ níbi ìyẹn báńkì ìṣàrọ̀ aburú náà wà mẹ́ ilá mẹ́lẹ̀ tó lè yẹ bìbà láyé láyé yìí mẹ́lẹ̀ ègbò jáde àfẹ́ni tó náà bá fàdánwò kan ládánwò tí ò lè rí tí ò rọ́nà láti kó yọ ń bẹ̀ lọ́yà kù bí mo ààrùn a rí pé àdísìkẹ́ ń bẹ káàbí ní sọ́rọ̀ mọ́ àwọn àyàsọ̀ pé an àṣùkọ àdàkùn màtí لأمرته بالسواك عند كل صلاة نبوي عند كل وضوء kí àwọn tó ti mọ́ kó nira bá wọn jọ ní ìbáni gbogbo ìgbọ́n bá ti fẹ́ kírun àbí gbogbo àjọ bá ti fẹ́ sàrò àrà kí wọ́n kọ́kọ́ máa ronú náà ìmọ̀ kọ́ mọ́ jẹ́ nira fún wọn ìjẹ́ kí n pálásẹ̀ táàdì sì bá ti wá bá wọn lọ́dọ̀ àwọn olùmẹ̀sì ibi hàn pé ní súnmọ́ tó mustahabba súnà tá a fẹ́ ní ká gbogbo táwa ti fẹ́ kírun àti táwa ti fẹ́ gbà àti táwa ti fẹ́ sàrò àrà ìgbà tí ò ti pálásẹ̀ ǹkan ló bá pálásẹ̀ ni yóò di ọ̀rọ̀ yẹn dandan wọ́n àti ọ̀pálásẹ̀ ayẹ́ pé nínú sunnatu mustahaba tó anábì tó wá sọ wáhùn òun lọ sọ pé wà bá lórí fèlè istinṣáfí illa an takuna sa'ima tó ní kọ́ fami sí mú dáadáa àyàfi tó bá gbáwẹ̀ ẹ̀yìn ẹ̀fẹ́ lọ́rùn tí ẹ bá sára láti fami sí mú dáadáa àyàfi tó bá gbáwẹ̀ ajẹ́ pé ẹni tó ní tó wọ̀n bá rí àkókò ọkọ̀ mọ́ kó nira bá wọn bá ní ọmọ orí gbogbo wọn bá ti fẹ́ sàlọ̀ àbí wọn bá ti fẹ́ kì ní àdẹ́bì ọyẹ pé lè fi sí kágbé bá yẹ pé onírun ọjì wọ̀ nínú àwẹ̀ yóò ní àyàfi tí ó bá ń dá àwẹ̀ àìfi sí yẹn àti àti pé òun náà tó ń ṣe ìfihàn pé kò sí nǹkan tó rí nínú tó lè kò lè kú bá àwẹ̀ èèyàn tọ́ afáàdé tó yẹn bá ronú tó wá ní títa orí lẹ́nu tí ní pẹ̀yẹrí lẹ́gbẹ̀ rẹ̀ tó wá ó gbèmì àbó fi mọ́tọ́ dànù àbó padà gbèmì tó sèsì gbèmì wọ́n ní kò sí kankan tí ọba tó lọ sẹ́mì kò sí wàhálà mi ṣùgbọ́n mi tí ó rẹ̀ wọ́n ní kankan lọ́kàn gbọdọ̀ sọ́ra fún òun ní tó bá jẹ́ sí pé nǹkan míì ti kún ó ti kò ní nẹ́tọ́rà bó ṣe wá gangan nǹkan míì ti kún àwọn oníkan bẹ tí wọ́n máa ń fi nǹkan míì kún bóyá bíi nàánà àbí nǹkan míì tí wọ́n fi kún irú ìyẹn lèyàn gbọdọ̀ ṣọ́ra fún èyí tó bá jẹ́ pèlè kọ́dà bó korò káńsíálẹ̀sì máa ń korò ebi bó ṣe wà nẹ́tírà bó ṣe wà ní kò sí láìfi ń bẹ̀ pákó kò sí láìfi ní ibi irú yẹn ilé ni àwọn àlàyé táwọn àfáà ṣe nípa onírúurú bákan náà wọ́n jóyé wa pé kò sí láìfi ó wálá rẹ̀ kọ́ da mi sára o kọ́ wẹ̀ àbí kọ́ dámi sórí èyí àbí kọ́ bọ́ sínú odò kó dàgbó oṣù níbẹ̀ kọ́ dàgbọ́ jẹ́ kó mi ó dí ọ̀nà fún yóò kàn sọ́ra fún mi torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà máa ṣe kíni gẹ́gẹ́ bí àdísì àbí bákan ibn Abdurrahman ó ní látọ̀dọ̀ apáka àwọn sàábì ànábì wàhúwà sọ́yí nínú àtìṣ àwọn nínú harb látara bí omi ẹsẹ gbóná jẹjẹjẹ ló fara bí i dàmì sórí kíyàn dàmì sórí kò àfẹ́ ti ààwẹ̀ èèyàn kíyàn yọnu náà kò àfẹ́ ti ààwẹ̀ èèyàn àwọn nǹkan yìí òun ló ní dìbì akàn bọ́yé káwọn rò pé àwọn ilé ìwà ti ìtumọ̀ sọ́wọ̀n ní ààwẹ̀ ó wọ́n jẹ́ pé bóyá àìwẹ̀ ó jẹ́ pé bóyá bẹ̀ ni wọ́n ti mú ṣùgbọ́n ní súnà ààwẹ̀ ti ìsìláàmù èèyàn máa ń wẹ̀ ìwẹ̀ kò sí àfẹ́tì kankan nínú ààwẹ̀ èyí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم